Kò sí òṣùwọ̀n tí a lè lò láti mọ bí àwọn ènìyàn ṣe nífẹ̀ẹ́ wa tó nínú ọkàn wọn, àmọ́ ó rọrùn fún wa láti ṣe ìṣirò nípa ìfẹ́ tí a ní sí ẹnì kejì. Àwa nífẹ̀ẹ́ yín, a nífẹ̀ẹ́ tó jinlẹ̀ sí yín, ẹ̀dùn ọkàn wa sì ni wípé kí a jọ jẹ ìgbádùn oṣù ìfẹ́ yìí pẹ̀lú yín lórí Orísun ní oṣù ìfẹ́ yìí ẹ fi ìkàlẹ̀ sí kẹ́ ẹ wo àwọn sinimá àgbéléwò tuntun tuntun kan lójúmọ́ àti sinimá àgbéléwò tó ní ṣe pẹ̀lú ìfẹ́ ní gbogbo ìparí ọ̀sẹ̀ nínú oṣù kejì ọdún tí a wà yìí láti ọjọ́ kìíní oṣù kejì títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù yìí ìfẹ́ ló ṣe pàtàkì jùlọ lóṣù yìí lórí Orísun.